Aṣọ òkè jẹ́ aṣọ à ń fi ọwọ́ hun tí ó jẹ́ tiwantiwa ní ilẹ̀ Yorùbá. Ọkùnrin á máa hun aṣọ òkè bẹ́ẹ̀ sì ni obìnrin á máa hun. À ń fi aṣọ òkè rán aṣọ ọkùnrin tí à ń pè ní agbádá pẹ̀lú fìlà. Bẹ́ẹ̀ sì ni a fi ń rán ìró àti bùbá fún obìnrin. Aṣọ òkè ṣẹ̀wá láti apá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà láti ọwọ́ àwọn Yorùbá ṣíṣe rẹ̀ sì bẹ̀rẹ̀ láti ìlú Ìsẹ̀yìn ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ó tó di ìtẹ́wọ́gbà láàrin àwọn ìlú mìíràn aṣọ ti wá di ohun tí a lè fi dá oríṣiríṣi àrà tòun wá à ń fi aṣọ òkè ṣe ìgbéyàwó ayẹyẹ ọjọ́bí òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ó ti ṣe wẹ̀wà ní ayé àtijọ́ náà ló wà nísìnyí tẹ́wà rẹ̀ sì ń gba oríṣiríṣi ọ̀nà yàtọ̀ sí lójoojúmọ́ aṣọ òkè tí àwọn kan mọ̀ sí aṣọ òfì jáde láti aṣọ ìlú òkè tí ó túmọ̀ sí aṣọ àwọn ará ìlú òkè a jáde lọ sí agbègbè tí wọ́n ti ń hun aṣọ òfì ní àdúgbò kan tí wọ́n ń pè ní ìsàlẹ̀ àfà ní ìlú ìbàdàn ẹ gbọ́ láti ẹnu arákùnrin ajíbíkẹ́ musa tí a fi ọ̀rọ̀ wá lẹ́nu. ọ̀gbẹ́ni ajíbíkẹ́ musa ló ń bọ̀ iṣẹ́ òfì ni o aṣọ òfì aṣọ òfì bí wọ́n ṣe ń hun aṣọ òfì so aṣọ ẹ gangan mò ń hun lọ́wọ́ yìí. ah gbajúmọ̀ wọn pọ̀ irú former former I mean uh, former governor Ajimobi mo ti máa ń ṣe dáadáa hmm. láyé bàbá tígbà tí bàbá Arísíkọ́lá sì wà láyé mo ti máa ń ṣiṣẹ́ rí dáadáa sí o àyàn tiẹ̀ pọ̀ tọ́jà àwọn agúnbánṣẹ́ dára tọ́jà àwọn èèyàn dára nílùú Ìbàdàn bí ṣé o bó ti jẹ́ nìyẹn. ó ti lé ní thirty years tí mo ti wà ní àdúgbò tí mo ti ṣiṣẹ́ nílùú Ìbàdàn yìí bẹ́ẹ̀ ni. ẹ ṣeun ṣe rí ọ̀nà méjì ni aṣọ ìfi pín sí because àwọn tó jẹ́ bíi àwọn pè kan ní bígàlù bígàlù yẹn pé aṣọ tó fẹ̀ dápẹ́ òun kò ń òun máa ń fẹ̀ ní tiẹ̀ ní pàtí wá ń bí kò ń ṣe ohun tó máa ń fẹ̀ tẹ́lẹ̀ nǹkan bíi three inches ta máa ń hun aṣọ láti ilẹ̀ tẹ́lẹ̀ pàtí sí o ti di seven inches seven inches yẹn là ń là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìsinsìnyí wá jẹ́ seven inches àti àti bíi eh, bíi twenty four or thirty two inches. Eh, ó ní wàhálà díẹ̀ nínú ó ní wàhálà díẹ̀ nínú ṣùgbọ́n pẹ̀lú bó ṣe ní wàhálà yẹn eh, kì í ṣe pé bóyá ó lè ó lè fa nǹkan kan fún èèyàn láti pé bá téèyàn bá ń ṣe ó dẹ̀ mú rọrùn wá fún èèyàn pàápàá. yóò ah, lọ́dún mẹ́ta o á tó ọdún mẹ́ta dáadáa bá fẹ́ mọ̀ọ́ṣẹ́ dáadáa tó bá fẹ́ gbogbo ẹ̀ kó yé dáadáa á tó ọdún mẹ́ta. àwọn irinṣẹ́ wa náà ni àwọn irinṣẹ́ wa ni àwọn irinṣẹ́ dẹ̀ ó pọ̀ díẹ̀ sómìnà fẹ́rẹ́ rí kọ fún yín sí pàtó pọ̀ díẹ̀ irinṣẹ́ wa náà ló tàmáńdò náà ló pọ̀ jù ẹ̀fẹ́ ni rólé yín sí àṣà la máa ń pè ànídìí ẹ̀ àṣà la máa ń pè àṣà àṣà la máa ń pè lè èyí sì ọmú la máa ń pè ọmú so òkèkè lélẹ́yìn sí tí a ti rí bámbámbám ó sì pọ̀ lọ́nìí. léèrè lórí náà o torí tí mò ń ṣe tí mo fi ń lo bíi thirty forty years ní lórí ẹ̀ tí mo sì gbé nǹkan sí dáadáa lórí ẹ̀ ilé olórí náà nìyẹn. ní báyìí ẹ jẹ́ ká lọ sí inú ọjà òjé lọ́dọ̀ àwọn tó ń ta aṣọ òkè bí wọ́n ṣe ń ra aṣọ òkè sí bí wọ́n ṣe ń tà á àti wípé àwọn wo ló ń lo aṣọ òkè ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu alájà Aminat Adéwuyì. orúkọ mi ni alhaja halimat adéwuyì olúbọdé tá a bá fẹ́ ṣírò ọdún torí grandma mi ló kọ́kọ́ ń tà màmí náà ń tà bọ́tẹ́mi gangan ti wà náà jòjé yìí ó ti lé fifteen years hmm, wọ́n pọ̀ lára wọn a rí olóyè lẹ́kan olóyè lẹ́kan alábí ara wọn nìyẹn àwọn míì náà tún wà màmá kan wà ìyá àkàndé la máa ń pè ìyá tóun àkàndé ìyá splash ara wọn ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa ń bá wa raṣọ. kò síṣẹ́ tí ò ní short coming ti tẹ̀ bàbá mọ̀ bẹ́ẹ̀ ṣe wà náà ni dídùn bẹ́ẹ̀ náà wà wọ̀ dídùn yẹn pọ̀ jàbá mọ́ lọ torí gbà míì ẹ lè ṣaṣọ fún yàn kó sọ pé dúdú lòun fẹ́ ẹ lọ ṣe pupa fún un bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì wà kò mọ kọ́lọ̀ tó bá ti pé kọ́lọ̀ fún yín tẹ́ bá ti bá a ṣe ó lè ní ẹ ẹ fi design kan sí ẹ fi kinní kan sí bọ̀ gbogbo ẹ̀ ṣáà ní wípé kò síṣẹ́ tí ò ní títí ẹ̀